history has been tampered with in Africa especially in Nigeria ṣùgbọ́n tá a bá ń sọ wọ́n á rò pé a ò mọ ohun tá à ń sọ ni ìtàn wa wọ́n ti tọwọ́ bọ̀ have you watched this movie Olúfúnmiláyọ̀ Ramson Kuti. Ramson Kuti wife of the Right Reverend Israel Ransom Kuti. mother of Dolupo Olikoye Fela bẹ́ẹ̀ kọ́ la nǹkan kan ṣo tí wọ́n kọ́ wa níléèwé nípa olúfúnmiláyọ̀ òun ni pé she is the first woman to drive car in Nigeria bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ó jù yẹn lọ o iṣẹ́ takuntakun ni olúfúnmiláyọ̀ Ransome Kuti tó ṣe tí mo bá ní kí n máa sọ ilẹ̀ lè ṣù ṣùgbọ́n ẹ̀yin náà lọ wo sinimá yìí olúfúnmiláyọ̀ Ransome Kuti kẹ́ ẹ̀ mọ nǹkan tí mò ń sọ To me, I rate this movie 10 over 10. God bless the producer, the director, all the cast and crew. Kudos to you all. Olufumi Lion Kuti is a movie for everyone.